الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوثه بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará ilé ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlekè ọlá àlékún dáadáa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ fi ń gbóhùn wa lórí afẹ́fẹ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́san rèé àlékún ìmánì àlékún àrísìkì ọlọ́run bá ní ṣe fún wọn bá ní fi aljanna firdaus bá ní fi san wọ́n lẹ́san olóore kó o sì jẹ́ kó wúlò fáwa tá à ń sọ àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ náà ọ̀làlá haúlá wàlá quwwata ìlà bìlá alẹ́ ìlà ọ̀dìm ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahman muslim ọládìran tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa aisha isa akindele bismillah. قال رسول الله صلى الله عليه وسلم la'ana الله القمر qamara وباعيها رواه أبو داود. Translation The Prophet of Allah, peace be upon him, said, Allah has cursed the alcohol, the one who consumes it and its seller. Transmitted by Abu Dawud. Lesson from the Hadith 1. Islam forbids drinking of alcohol. 2. A drunkard is an accursed person. 3. Islam forbids selling of alcohol ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àti gbogbo àwọn ọmọ wa jàmá tí ó bá rí bẹ́ẹ̀ nínú apá karùn níbi tí a ti ń ṣàlàyé nípa àdábù libas wazina àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìmúra àti bá a ṣe máa ń ṣọ̀ṣọ́ nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́já sí wípé ó ń pa wá láṣẹ kájọ́mọlúàbí ká sì má ba àwùjọ jẹ́ jàmáà tó bá rí bẹ́ẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a fẹ́ bẹ̀rẹ̀ níbi dọ̀wábítù libasil mar'atil muslima àwọn aṣọ ìmúra tóbìnrin mùsùlùmí kí làwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa rẹ̀ àwọn nǹkan kan tá a ti ṣàlàyé ń bi tọkùnrin náà ó general bíi kọjá sí pé ibi tá a ti rí aṣọ tá a wọ̀ kọjọ́ náà halal ká gbìyànjú kọjá pásọ tó dáa òun láàmú wọ̀ kọ́mọ̀sẹ́gbìn bí aṣọ wa torí pé Ọlọ́run ọba àlékè ọlá inna Allaha ta'ala tayyib wala yaqbalu illa tayyiba aṣọ tó dáa tọ́mọ tónítóní òun ni ká máa wọ̀ ká ṣe àdúà ká tó wọ aṣọ gbogbo eléyìí náà ọ̀rọ̀ mọ́ ìmúra tóbìnrin ká wá wo àwọn kókó bíi mélòó kankan ká lè tètè parí ẹ̀ lọ síbi àwọn agbọ́nrin míì kọ́lọ́n kó máa tọ́ àwọn àwa sọ́nà ẹ̀yin ẹrúsìn ọlọ́run àáfàá ní tá a bá ń sọ̀rọ̀ ìmúra obìnrin mùsùlùmí nǹkan alákọ̀ọ́kọ́ tó pàtàkì òun náà ni anayu anitabaruj kí obìnrin mùsùlùmí kó wá wọ aṣọ tí yóò fi ìhòhò rẹ̀ hàn àbí tí yóò fi ọ̀ṣọ́ rẹ̀ hàn àwọn àáfàá ní kọjá sí pòmí aṣọ tí ó wà ntúbídíyàl maratuzi nata'a wàmà hasinaha wàmà yẹjibu antastura wumi mọ́ tẹ̀sítọ́bà àbí ṣáhàwàtò rìjàb kóbìnrin ó wá wọ àwọn aṣọ tí yóò máa fi ọ̀ṣọ́ ẹwà àti tí ó máa pe ọkùnrin lọ sọ́dọ̀ rẹ̀ tí ó máa jẹ́ kọkùnrin ó wà sexually aroused tó fi já sí pé ọkùnrin tó bá rí gan ó lè máa ronú tí ọ̀dà gẹ́gẹ́ bí àwọn táwa náà rí ti ń ṣẹlẹ̀ nùlù wọ́n rẹ́pù obìnrin eléyìí níbí eléyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí i àáfàá ní gbogbo eléyìí náà àwọn obìnrin mùsùlùmí ká lọ gbọ́ yé gbogbo aṣọ tóbìnrin ó bá wọ̀ tọ́já sọ tí ó bá tọlọ́ọ̀mù tá a pè ní libaṣu tẹ́kọ̀à ní ìpìlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí kò gbọ́dọ̀ jásọ tí ó fi ìhòòhò àbí ọ̀ṣọ́ obìnrin àbí bóbìnrin ṣe dáa tó tí yọ máa fi hàn ìyẹn làwọn àáfàá ṣe ní aṣọ wo lọ́wọ́ a rí báyìí òun là ń pè ní alẹ́hìjáàbù àṣẹrẹ́ẹ́ òun náà ni ìjáàbù tó bá tọlọ́hun mu kíjáàbù tó wá lè bá tọlọ́run mu ó ní àwọn mọ́jẹ̀mú tó pọ̀ táwọn àáfàá ni a ṣàlàyé ẹ̀ ẹ á máa wò ní kọ̀ọ̀kan kọ́lọ́n tọ́ àwọn wa sọ́nà. alákọ̀ọ́kọ́ aṣọ obìnrin mùsùlùmí ìjáàbù tóbìnrin mùsùlùmí ó wọ̀ zina tàǹfì náfsì ìjáàbù jẹ́ ọ̀ṣọ́ fúnra rẹ̀ fi bo ọ̀ṣọ́ ni àwọn àáfàá ní tẹ́lẹ̀ ìtumọ̀ sí ni pé àṣẹ ọlọ́run sẹ̀yìn obìnrin lẹ́sàn-án rè ọlọ́run lè múra fún kìí ṣe àwọn èèyàn aṣọ obìnrin lè wọ aṣọ kan tẹ́lẹ̀ bọ́yọ̀ wà nkàrà tẹ́lẹ̀ ọwọ́ léèsì tẹ́lẹ̀ ọwọ́ gíní ọwọ́ skirt and blouse èyí èyí ṣe jáàbù ọ̀ṣọ́ lélẹ́yàn ẹnìkankan ò gbọ́dọ̀ rí àfọkọ rẹ̀ tó bá ti wọlé ọkọ àtàwọn tó lọ ń tún kà nínú sóràtù náà tá a bẹ lọ́hùn kásìkò ọgbà wà kálẹ̀ débẹ̀ tó bá wà ti àtọ̀sásọ tó wà níta yìí aṣọ tá a fi bò lókè òun ni hijab n ló fi já sí pé kẹ́nìkan sọ fún wa pé ẹ̀ ń bá ti wọ àǹkárá náà tó bá ti fi àǹkárá ìjáàbù náà bò lórí ó ti wọ ìjáàbù kìí ṣe ìjáàbù ṣẹ́ríì èyí tọ́lọ̀ ọba ń ṣàlàyé lélẹ́yìí ìjáàbù ìròyìn ẹ̀ là ń sọ ọ́ lọ ìkọ́ gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣọ́ kò gbọ́dọ̀ jẹ́ aláràǹbarà kò gbọ́dọ̀ jẹ́ eléwé ń jẹwé yóò jẹ́ aṣọ tí ò gbọ́dọ̀ sọ́sọ ni ńlá se ń sọ fún gbogbo ẹ̀yin obìnrin náà pé ọlọ́run tẹ́ ẹ kú nítorí ẹ̀ lò jáàbù yọ ọ̀sán yín lẹ́sàn rè ìjáàbù yìí sasọ tá a máa kóṣẹ́ sí tó ọba wa wá fẹ́ kóṣẹ́ sí jáàbù ẹ lọ́wọ́ òkè tọ́já sí wípé báyà rú jáàbù yìí tí wọ́n ń wọ̀ ọkọ̀ ọ̀ràn kan bí àbáyá lọlẹ̀ ọ̀ wà rán kéèpù sí ni tí gbogbo iṣẹ́ tó o bá kó sí bá jọ́wọ́ òkè tẹ́nìkan kan ò ní rí a ní kò sí tó burú ń bẹ̀ tó bá pé wọn náà tán táwọn èèyàn tún wá ń rí o tí ìwọ rú ìjáàbù tọ́lọ́run ní ká wọ̀ ìjáàbù ò gbọ́dọ̀ jẹ́ fúnra rẹ ẹ jẹ́ ká gbọ́ eléyìí yé kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọrọ rẹ. àwọn àáfàá níbò ní ta aláàfẹ́ fi bo ọ̀ṣọ́ bó lòun náà sì wá jẹ́ ọ̀ṣọ́ fúnra rẹ̀ torí náà ká lọ gbọ́yé o ìjáàbù èé ṣe aṣọ tí máa jẹ́ ọ̀ṣọ́ o lọ́lọ́run ni ní wàhálà yúbú dínà sí náà tàun náà ìlà màdọ́ àròmìn asẹ́ ẹ̀ gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ yín hàn àfẹ́yí tó bá hàn fúnra rẹ̀ tí èsì pẹ́yìn lẹ ṣe kíni o ẹ̀yin ni ẹ fi hàn ká gbọ́ ilé ìyé kọ́lọ́n kó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá ní ẹlẹ́kejì anyekuna thau sofikon laayesifo amma tahta àṣẹ ìjáàbù tóbìnrin mùsùlùmí ọwọ́ tí ó tọlọ́hún ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ò transparent tá à ní máa wo ohun tó wà lábẹ́ rẹ̀ ìjáàbù gbọ́dọ̀ deep ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tọ́já sí wípé yóò yóò yóò mójú wọn kìí ṣe pé a máa wo ohun tó wà lábẹ́ ta ìjáàbù kò gbọ́dọ̀ transparent yóò deep yóò jà tó yẹ pé yóò lọ́wọ́ níwọ̀nba aṣọ ti lọ fẹ́lẹ́ jù tá a máa wo gbogbo ohun tí fi tó kó àtàwọn tó jọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa pé tó bá dòpin ayé àwọn ìran èèyàn méjì kan sinfani min ahli náà lam arohuma anabi láwọn ìran èèyàn méjì kan bẹ ọmọ náà ni wọ́n ṣùgbọ́n èmi ò rí wọn o wọn ò bá mi láyé ara wọn wá ní nisaun ariyat àwọn obìnrin kan tí wọ́n láwọn wọṣọ wọn ò kú láwọn wẹ̀wù lóòótọ́ ṣùgbọ́n ariyat ìhòòhò náà ni wọ́n sì wà lọ́dọ̀ ọlọ́run ọba àlekè ká gbìyànjú ká rí i pé aṣọ tá a bá fi ṣe ìjáàbù kọ́mọ̀jẹ̀ aṣọ eléyìí tí yóò máa fi ìhòòhò wa hàn àbí tí yóò transparent tá a máa wá ohun tí ń bẹ ní abẹ́ ń tá a fẹ́ bò láti ìta kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá ní ẹlẹ́kẹta à ń yẹ̀kú náà fàdùfáàbọ̀n rọ́ìrọ̀dọ̀ yìí kìn fàyẹ́sì fùṣáì án minjismeha ijabu gbọ́dọ̀ jẹ́ aṣọ tí yóò fẹ̀ dáadáa looseness ìjáàbù gbọ́dọ̀ loose ó kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí tight kò gbọ́dọ̀ tight fitting dresses kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tá a wọ̀ tá a tún máa rí ṣéèpù ara obìnrin báro obìnrin ṣe rí èyí è ṣe ìjáàbù tó bá ọba àlekè ọlá tó mu ìjáàbù gidi òun pé kọjá ẹni tó ìjáàbù tó já sí pé ẹlòmíì gan òtún fẹ́ẹ́ lè kó sábẹ́ rẹ̀ tá à ní mọ̀ pé ó tún wà ní abẹ́ rẹ̀ eléyìí ni bí wọ́n ṣe fẹ́ kí ìjáàbù tá a máa wọ̀ bí wọ́n ṣe fẹ́ kí ó kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àfààní ẹlẹ́kẹrin aláyẹ̀kúnà mọ̀bákọ̀rọ̀n mọ̀tọ́ ìjàbàn àṣé ìjáàbù kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí á ti wá fi pẹ̀fúùmù sí tá a fi nǹkan olóòórùn dídùn sí ìjáàbù ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àì fi nǹkan olóòórùn dídùn àì fi sisi jáàbù obìnrin jẹ́nẹ́rálì ṣẹ̀ríà ò faramọ́ fóbìnrin mùsùlùmí kọ́ máa lo pẹ̀fúùmù jáde kúrò nínú ilé èyíkéyìí obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ó kọ́pẹ́ lẹ́sẹ̀ ni onísìnà ni lànàbì ṣe ń sọ nínú hadith àfàwà abu musa làṣàrì ó ní àyùmọ̀ mọ́ra àti ní startorot famarot alakomin lìyẹ́jìdùmìn rìhíà fàyíyà zaniya ó ní sẹ́ ẹ̀rọ́bìnrin tó bá wá já sí wípé ó lo perfume ó lo lọ́fíńdà ó fi nǹkan olóòórùn dídùn sára lọ́wọ́ kọjá láàrin àwọn èèyàn kan tí wọ́n fi wá ń gbòòrùn ní tó lọ yẹn tóun náà fi á rò pé àwọn èèyàn mọ̀ pé òun wà ń bẹ irú obìnrin yìí oníṣìnà ni wọ́n ó pè níwájú ọlọ́run ọba àlèkè ọlá ẹ jẹ́ ká dúró níbẹ̀ yẹn ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa tún ṣàlàyé lọ nínú apá kẹfà àwọn ìròyìn tó kù nínú àwọn ìròyìn eléyìí tó yẹ kó wà fún hijab ẹ̀yin mùsùlùmí tí ẹ̀ ń béèrè pé nínú ìlú ìbàdàn lásìkò yìí àsìkò wo lọ́dà kí sáàrì ká dá dúró a ti dá wọn kan lóhùn bí wọ́n ṣe ń bi wá ṣùgbọ́n a tó rò pé ká sọ ní gbangba báyìí gbogbo sàárì tá a bá jẹ lásìkò yìí ní tó dáa jù ká má jẹ́ ó kọjá five a.m. ká má jẹ́ ó kọjá five a.m. nínú odidi oṣù rọmọdọ́ọ̀nù yìí àwọn àsìkò tálùfájàre ọmọ yọ láàrin 504 oh four sí five ten òun ni ní tó sì dáa ni ká fàsìkò péréte lẹ̀ láàrin sàárì wa sí yíyọ àlùfájàre sàárì tá a bá jẹ di five ó ti dáa lásìkò yìí náà kọ́lọ́hún bá àlékè ọlá kọ́ gbà ní ẹ̀sìn lọ́wọ́ wa ilé ẹ̀kọ́ mufleon high school àwọn ni wọ́n so nígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí annual Ramadan lecture ẹlẹ́ẹ̀kan lọ́dún èyí tí wọ́n máa ń ṣe yóò wáyé ní Saturday May eighteen two thousand and nineteen nínú ọgbà ilé ẹ̀kọ́ wa níbi tí àwọn sars wa Abdulkabir Muhammadu Lawal tí wọ́n ti máa bá ní sọ̀rọ̀ kókó tó bàbá sọ̀rọ̀ náà ni pé coping with difficult times islamic panacea àwọn ìgbàlíle ìṣòro onúgbà ojútùú wo ni islam wá sí gbogbo wa láwùn máa retí níbẹ̀ kọ́lọ́hún ọba àlìkẹ́ ọlá kó gbà ní ẹ̀sìn àìbá wa mọ̀ ẹ lè fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ wa yìí àbẹ́ ẹ tiẹ̀ láwọn ìbéèrè ẹ̀sìn tẹ́ ẹ fẹ́ máa fi ṣọwọ́ sí wa ẹ lè pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé ìmìlẹ̀bàyẹ̀tì islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.